àíbámọ̀ àíbámọ̀ àíbámọ̀ àíbámọ̀ means in case àíbámọ̀ means in case àíbámọ̀ tí òjò bá rọ̀ àí báà mọ̀ tí òjò bá rọ̀